الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنعم المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام الرب المقسط الجامع الغني المغني المعطي المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الذي ليس كمثله شيء وهو السميع البصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين آمين àǹkí gbogbo ẹ̀yin olùgbọ́ wa wọ́n pé àjọ kojúmọ́ abáríkà jùmọ̀ aláàjẹká ṣe wípé ẹ̀ka wọ̀ sórí ètò tí a kò ní alifik fi dín lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ọládùnní bèlè lórúkọ mi o wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lọ́gbọ̀nsọ̀ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà kí Allah kó bá lọ́ra ẹ̀mí yẹn látàrí dáadáa lójú pẹ̀lú Islam ìbéèrè tí wọn kọ́ fi ṣíde ó náà ni ìbéèrè tó wá láti ọ̀dọ̀ abdulrahim láti ìlú ọ̀yọ́ wọ́n ní báwo la ṣe lè wá kíbla wọ́n ní báwo la ṣe lè wá kíbla alákọ̀ọ́kọ́ nù ẹ̀kejì ó ní ìbéèrè tó wá láti ọ̀dọ̀ ibrahim láti ìlú ìlọrin nípínlẹ̀ kwara wọ́n ní nígbà tí àwọn wà ní ilé ẹ̀kọ́ girama ẹnìkan nínú àwọn ó jí owó akẹgbẹ́ àwọn kan gbé ẹni náà kò sì lè rántí ipa tó yọwọ́ ọ̀hún mọ́ ó sì ti wá lágbóye pé ìwà náà kò dáa báyìí ó wá fẹ́ dá owó ọ̀hún padà lọ́nà tó fojú sùn yìí pé yóò ju èyí tí ẹni náà jí lọ nígbà náà wọ́n ní ṣé ẹni ọ̀hún lè sọ fún olóhùn wípé owó rẹ̀ rẹ̀ o owó rẹ̀ ọjọ́ sí tóun jíre o àbí ṣé ọkàn lè fún olówó pé ọ̀rẹ́ mi lámọrin gbà mógun olówó yìí bisimilá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad bin abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وتيينين في شريعة يكونين شروط صحة الصلاة ونان استقبال القبلة نعم إنه ما دام ما جاكي صلاة ولا لا فيها ونان كادوجوكو القبلة القبلة بكيف تاباوا kìí ṣe òun gangan la lè rí dojúkọ láti jìnnàjìnnà nígbà tí etí ṣe pé ní mọ́ṣáláṣí káàbà láwà ìdí ni tọ́lọ́n fi ní ìhà rẹ̀ ní kẹ́ ẹ dojúkọ kọ̀dùnàrọ̀ taqalluba wajhika fi s-samaa falanuwalliyannaka qiblatan tardaha fawalli wajhaka shaṭra al-masjid al-haram wa haythuma kuntum fawallu wujuhakum shaṭrahu ọlọ́run ẹlẹ́dàá wa ni a ti rí wíwo sánmà níbi tó ń ti ran kan kọ́lọ́run ọba kó bọ yí alqibla padà kúrò ní baitul maqdis wá sí kaaba ọlọ́run ní á padà mọ dojúkọ àdojúkọ èyí tó yọnu sí torí náà láti sìn máa dojúkọ ìhà mọ́ṣáláṣí mẹ́kà bọ̀wọ̀. so ìhà kaaba níbikíbi tá a bá wà lọ́lọ́run ní ká dojúkọ ọlọ́run alẹ́yìn ọmọlẹ́yìn anabi sallallahu alaihi wasallam náà ibikíbi tẹ́yìn náà bá wà hmm. fawallu wujuhakum shatrahu ẹ dojúkọ ìhà bẹ́ẹ̀ so bó ti ṣe rọrùn ní ọ̀nà tá a lè gbàrí alqibla láwa tá a bá wà ní jìnnàjìnnà rere òun náà ní ká wo agbọn abo ní maka wà sáwà agbọn abo nílùú tiwa náà wà sí maka a rí i pé àwa ní ìsinyìí báyìí agbọn ibùwọ̀ oòrùn ní gbogbo áfíríkà wà síbi tí maka wà agbọn ibùlà oòrùn ní maka wà sí àwa nílùú tiwa ìlú tiwa wà lágbọn ibùwọ̀ oòrùn sí maka. Hmm maka wà sí agbọn àbúlọ ọrùn sílùú tiwa ó túmọ̀ sí pé ìhà bíi tí mọ́ṣáláṣí àbọ̀wọ́ yìí sì wà náà ní ìlú maka ìhà maka láwa wà láti dojúkọ ìhà maka sí àwa ń bí ó jẹ́ ibùyọ oòrùn ibùlà oòrùn yẹn òun náà ní ìhà tí maka tó wà sáwà àwọn olùmọ̀ sọ pé alqibla tẹ́rì yẹn ó máa ń há ó sì máa ń fẹ̀ hmm. ó ń fẹ̀ fáwọn kan ju àwọn kan lọ ẹni tó bá ń ṣe sọláàtì rẹ̀ ní àyíká kàába alikibla ha fún àwọn nítorí pé ọgbọ́dọ̀ rí dájú pé bẹ́ẹ̀ ti ṣe tò yípo kàába yẹn kàába náà ló rí wájú rẹ̀ hmm. alikibla tiyẹn nù wàyí tó bá yẹ pé òde mọ́ṣáláṣí mẹ́kà bọ̀wọ̀ yẹn ló ti fẹ́ ṣe sọ̀lẹ́ ó rí i pé alikibla tiyẹn ó tún fẹ̀ ju ti àwọn tó wà nù mọ́ṣáláṣí lọ. ẹni tó wá jẹ́ pé mẹ́kà ló ń wà kìí ṣe àyíká mọ́ṣáláṣí yẹn àdúgbò kan lọ wà mẹ́kà alikibula agbanbiti kaaba wà sádùúgbò tiyín yóò fẹ̀ ju tàwọn ẹni tó tún wà nítòsí mọ́ṣáláṣí yẹn lọ. Hmm. so bẹ́ẹ̀ làwọn tá a wá wà jìnnàjìnnà rere alùpùpù fẹ́ jọjọjọjọ lọ́dọ̀ tiwa ju tẹni tó tún wà mọ́kà lọ. so ìdí nu tó fi jẹ́ pé ntí a máa ṣe nígbà tá a máa wá alùkébìlà ni ká wá ibùlà ọ̀run hmm. tàbá ti rí ibùlà ọ̀run ibẹ̀ náà ni alùkébìlà wa ẹ kì í ṣe ibùlà ọ̀run kì í ṣe ibi tó ọ̀run ti ń yọ gangan o téèyàn fi wá dojú kọ ọ̀run hmm. torí ẹlòmíì ọ̀run náà máa ń target so ibùlà ọ̀run ọ̀fẹ́ ju ọ̀run lọ so a sì sọ pé bàbá ti ṣe jìnnà síbi tí maka wà sí bẹ́ẹ̀ làlùkébìlà ọ̀fẹ́ lọ́dọ̀ tiwa hmm. ẹ sáà ti rí i dájú pé ibi tó jẹ́ ibùlà ọ̀run ibẹ̀ náà lè kọjú sí ibẹ̀ lè dojú mọ́ṣáláṣí yín kọ. ìbéèrè lẹ́ẹ̀kejì wọn lẹ́ni tó yẹ pé lásìkò tó jẹ́ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ ó ti ṣẹlẹ̀ nígbà kan rí kó ti ṣàfọwọ́rá. Hmm. so owó olówó tó wá mú nínú àwọn akẹgbẹ́ rẹ̀ ó ti wá ronú pìwàdà ó wá pinnu ní ìsìn láti dá owó padà fólówó nítorí fẹ́ sèyẹn dáa púpọ̀ because lábẹ́ òfin ọlọ́run ẹ rí i pé oríṣi méjì ọ̀nà lẹ̀sẹ̀ hmm. tá a máa túbá nípa rẹ̀ bó túbá bó túbá oríṣi méjì lẹ̀ṣẹ̀ hmm. ẹ̀ṣẹ̀ alákọ̀ọ́kọ́ náà lẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ lọ hmm. tí ò ní í ṣe pẹ̀lú èèyàn hmm. so ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ lọ tá a bá tọrọ àforíjìn tí májẹ̀mú tútú bá bá sì pé sára bá a ti ṣe túbá ọlọ́run àbọ̀ foríjìn wa. nínú àwọn májẹ̀mú yẹn náà ni kí èèyàn jẹ́ pé èèyàn ti èèyàn pa ẹ̀ṣẹ̀ yẹn tì èèyàn sì nípinnu lórí pé òun tún ní padà sídìí ẹ̀ṣẹ̀ yẹn mọ́ láéláé bákan náà èèyàn sì jẹ́ ẹni tó ṣe wípé èèyàn á pẹ̀sẹ̀ tí èèyàn túbá èèyàn sì jẹ́ ẹni tó ṣe pé ó pinnu pé òun ní dédìí rẹ̀ mọ́ títí láéláé tó ó kábàámà lórí ètò ti ṣe síwájú gbogbo àwọn nǹkan wọ̀nyí téèyàn bá ti ṣe ọlọ́run forí jiyàn àmọ́ tó bá kéèyàn lẹ́sẹ̀ yàtọ̀ sí gbogbo àwọn májẹ̀mú mọ kábàámà mo pinnu pé ní padà sídìí rẹ̀ mọ́ láéláé mo sì pẹ̀sẹ̀ yẹn tì májẹ̀mú mi ò tún kùn òun náà ni pé ẹ̀tọ́ èèyàn tẹ́ gbà tẹ́ fi sẹ́wọ̀n ẹ gbọ́dọ̀ dá padà fún hmm. tẹ́ ẹ bá san fún láyé ẹ san lọ́la òkè yá mi torí ẹ̀ bọ́ bá sá sàfúrúlà sàfúrúlà lórí owó olówó tó jí kọ̀ọ̀rán hmm. yọ gbọ́ owó rẹ̀ padà ń jọ gbẹ̀ndà òkè yá mi ọjọ́ tó ní ní wúrà tó ní ní fàdákà náírà àbí kọ́bọ̀ òsì tó fi san fífẹ́ rẹ̀ tiẹ̀ ni wọ́n fi san fún torí ẹ̀ kọ́ wá tí wàá san látàrí nbí kò sí ní tó burú bẹ́ẹ̀ wọ́n wá láwọn fẹ́ san ṣùgbọ́n àwọn ọmọ báwọn ti ṣe san táwọn sọ fẹ́ni tó lówó wípé owó rẹ ní o owó yẹn mi mo jí ngbà yẹn so ṣùgbọ́n ngbà tó pé bí ló pa mí tí mo fi mu kò jẹ́ ń lè sọ̀rọ̀ sì ń bẹ̀rù tìjú so ṣùgbọ́n lónìí alhamdulilayi mo ti rówó yẹn owó rẹ ni àbí káwọn sọ pé àwọn ọmọ ìyá mi mo bùn ọ lówó ìgbà mo bùn ọ ìwà mo bùn àkọ́kọ́ ò lè bùn mí lówó mi tó jí ẹni tó jí kò lè sọ ipò ń bùn mi so ọ jẹ́wọ́ ni jẹ́wọ́ kí gbogbo ń ti bẹ́ ńlẹ̀ ká kó kálá kó tán ká má tún pé nǹkan kan rùn mà. Hmm. torí di eléyìí ìgbà yẹn sóòmà pé mi mo mówó rẹ ń jọ sòkòlò wọn forí jìn gbogbo àwò rẹ ni hmm. dáríjì mi hmm. so lọ́ba tán lẹ́yìn ìjọba tó ṣe jẹ. jazakumullahu khairan ẹ jẹ́ kí n máa sọ fún ìlúgbọ̀ àìpẹ́ lè máa darapọ̀ wá ní ìkànnì ojúwe omi wọ Facebook ẹ máa fi ọ̀làdùn níbi lò èmi pẹ̀lú sheikh bí a ṣe ń ṣe lọ́wọ́ lóní ketekete bákan náà tẹ́ bá ṣe ń rí ẹ máa share rẹ̀ ẹ máa like e. bákan náà kẹ́ máa follow rẹ̀ pẹ̀lú ẹ jẹ́ kí n máa fàsìkò yìí tó wa létí pé wáàsì ìta gbangba tó máa ń wáyé ní gbogbo sátọ̀dé tó bá gbẹ̀yìn oṣù kọ̀ọ̀kan tó bá síwájú oṣù kọ̀ọ̀kan tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan ní gbogbo sátọ̀dé tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan ìyẹn hudan wabushro yóò tún wáyé ní ọ̀la ọjọ́ sátọ̀dé inshallah rahman ní dédé agogo mẹ́wàá àárọ̀ lánàá ni ó wáyé ní mọ́ṣáláṣí ńlá àpapọ̀ ìlú gbọ̀nsọ̀ gbọ̀nsọ̀ central mosque ní dédé agogo mẹ́wàá àárọ̀ gírígé sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ medina center ìṣàánú ajẹ́lógbọ̀nsọ̀ àwọn náà ni wọ́n mọ̀ dára lẹ́kọ̀ọ́ lórí àkòrí ìlara àkòrí ìlara pàápàá jùlọ ìlara tó bá wa dé débi tá a dé yìí ní agbọ̀dànlẹ̀ yorùbá ń bí ẹ̀rù náà ni àkòrí tí wọ́n bá wa sọ̀rọ̀ lé lórí ká sọ fẹ́ni tí ọ̀gbọ́ kí Allah kó ìtàn wá ní ẹ̀sùn lóore lórí ẹ̀ aago mẹ́wàá àárọ̀ la gẹ́gẹ́ òun náà ni yọ bẹ̀rẹ̀ ká sì tètè dé síbẹ̀ Allah yóò dùn wá ní ládàá rẹ̀ yọ san á ní ẹ̀sùn lórí rẹ̀ láyé ń bí àti ní ọ̀la ọjọ́ àgbéǹjẹ̀lù kìyàmọ̀ zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight fáwọn tí ó ń bẹ lágbègbè yìí àti jákèjádò ilẹ̀ Nàìjíríà fún àwọn tó ń bẹ lọ́nà tó jìn rere plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six nọ́mbà tí olùjábí náà nù fáwọn tó ń bẹ lọ́nà tó jìn rere ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ ká máa mú àwọn ìpè ọ̀hún lọ́lọ́kùn òjọ̀ kan èjèèjì ẹ̀yà àwọn ìpè náà wọ́n sì ń tira wọn o ọ̀làgbára ọ̀dà tí ọba jẹ́ pé àwọn ìpè wọn bá ń tira wọn lọ́wọ́ ẹ jẹ́ kí n sì wo àwọn àtẹ̀jíṣẹ́ kan tó jẹ́ pé wọ́n sì wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ hmm, ẹnìkan rèé o wọ́n fi ìbéèrè ránṣẹ́ láti Maiduguri wọ́n ní ṣé àyè ń bẹ fún ẹnìkan èyí ọ̀dà ẹ jẹ́ kí n mú ìpele yìí náà ẹ lọ́hùn. ó kọ yín ẹ o. ẹ káàárọ̀ o ó kọ yín o. màmá james ló ń sọ̀rọ̀ láti àgbà. kí ni ìbéèrè yín. mo fẹ́ béèrè lọ́dọ̀ àfa wa yìí pé tíyàn bá jẹ́ ìrànlọ́wọ́ hmm. tí kíkan bá tán hmm. tó dé tí ọmọ ò sì mọ̀ bóyá ọkọ ọmọ bóyá ayọ̀ ọmọ nìkan náà lọ́mọ tí ẹni tó sì jẹ̀yàn ló wù ú fún ọ̀pìkà láìsí hmm. bẹ́ẹ̀ ni tí wọ́n jẹ lówó lè sọ pé òun já sí rẹ̀ àgbọn ni pé ẹnikẹ́ni tó bá jẹ nìkan lówó hmm. ẹ̀yẹ kọ́kọ́ àkọọ́lẹ̀ nítorí pé gbèsè téèyàn bá bá bẹ́ẹ̀ téèyàn bá fi kú tí wọn bá fi lè báyàn san lẹ́yìn kú èèyàn téèyàn bá fi gbé gbèsè yẹn déjọ́ gbẹ̀ndẹ̀ òkè yámá kò sí tàbí ṣùgbọ́n pé yàn san torí ẹ̀ ló sì jẹ́ pé àkọọ́lẹ̀ pàtàkì púpọ̀ àsìkò tẹ́yìn yáwó yẹn ẹ̀kọ́ àkọọ́lẹ̀ òfin ọlọ́run ọba nù kò bá àjọ́dọ̀ ọmọ yín lẹ́yìn ìbájọ́dọ̀ òbí yín lẹ́ẹ̀bá ti ń yáwó ọ̀dọ̀ ọkọ àbíyàwó lẹ́ẹ̀ ti ń yáwó ẹ̀kọ́ àkọọ́lẹ̀ rẹ̀ kẹ́sì pẹ́lẹ́rì méjì sí i torí bá méjì kọ́ torí kú ń bẹ́ẹ̀ hmm. tẹ́ bá lọ kú tẹ́ ẹ̀dí kẹ́nìkan kan mọ̀ pé yáwó èèyàn ò ní nísìmí nù sàárè anabi sallallahu alayhi wa sallam oní nafsul wọn ò ní túlẹ̀ títí tí wọ́n fi bá a san gbèsè wọn. tí ọmọ yín ọba mọ̀ pé jẹ gbèsè ẹni tó sì jẹ yín lówó bá ń béèrè owó tóun náà bá rí ẹ̀rí tó bá fi lélẹ̀ láti fi kínra rẹ̀ lẹ́yìn lórí gbèsè tó sọ pé jẹun àwọn ọmọ ní láti san nítorí pé ẹ̀kún wá ìsinmi fòbí wọn. tí onítìǹtì ọ̀bà rẹ̀ rí mú wá wọn ò ní láti san nítorí tó bá tó gbogbo ẹni tó bá ti lè fanu janu wípé òkú jọ ń lówó náà lábàá máa sanwó fún gbogbo ẹni tí ọ̀jẹ̀ lówó náà ni ó kọjá àwọn lówó torí bẹ̀rù ọlọ́run ó kéré púpọ̀ láwùjọ torí ẹ̀ tẹ́ni tó wá téèyàn jẹ lówó tó bá wá wò sùn tó ní òun forí jìn ẹni tó jẹun lówó ọlọ́run ẹlẹ́dàá yóò san lẹ́sàn-án lórí ẹ̀ nǹkan tó ṣe yẹn ń tọ́ da ni tá a bá ti ṣe rere tán àìlóṣòtì tí wọ́n á jẹ pé ọmọ jánu ní gbogbo ìgbà pé à mọ́ forí gbèsè jẹ́ mi tí ọba jẹ́ bẹ́ẹ̀ táwọn àtìrántìmọ̀ rẹ lè sùn ẹgbọ́rọ̀ nígbà tó ọmọ pàgbára rẹ ọ̀ka kí ló forí jìn sí bàbá ahun nígbà tó ọmọ pàgbára rẹ ka kí ló forí jìn sí tó ń ṣèrègùn torí ìdẹ́lẹ́ yìí bàbá ti jẹ́ kí ọ wà lórí pọ́ jẹun gbèsè òun ọlọ́run sẹ́ni tí ó san nínú àwọn ara rẹ̀. ìbéèrè míì tí ó tún rápálá wọlé ń bí òun náà ni ẹnìkan tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ òun ránṣẹ́ láti ìlú ìbàdàn olú ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní orúkọ àwọn òun náà ni àbúrò saad wọ́n ní àwọn nífẹ̀ẹ́ sheikh nítorí ti allah àdúpẹ́ kí allah àkọ́bá nífẹ̀ẹ́ yìí náà sheikh wọn láwọn á bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ nítorí allah. ahabaka allah alladhi ahbabtani amin amin wọ́n ní ìbéèrè àwọn ó àwọn jẹ nìkan lówó ní gbèsè iye pàtó kan tí wọn ò dákọ wọn á ní àwọn òwà mẹ́nìkan mọ ẹni náà báyìí láti fún ẹni òun lówó rẹ̀ padà yálà ìbátan rẹ̀ kankan ni àwọn ò mọ̀ àwọn ò sì tí ì gbúròó tòun náà báyìí láti bí ẹ̀yìn ọdún méjì sásìkò yìí wọn á ní bò ní àwọn ò láti fi dá owó rẹ̀ padà. alhamdulilayi ẹni tá a jẹ lówó tó a sì mọ bó sẹ́kù láyé àbó ti kú tó a sì mẹ́nìkan mọ owó tá a jẹun tọ́lọ́run ti ṣe tá a ti rí ní tá fẹ́ fi sàn a kó pamọ́ síbi kan a sì tọ́jú rẹ̀ dáadáa á hmm. fi máa rán kan pé inṣàlá gbogbo gbàtà bá rí àbá bá gbòòrò rẹ̀ á hmm. kó rẹ̀ lọ́ba. Hmm. bàbá sì wá jẹ́ pé a padà gbọ́ kó ti kú ọlọ́run jẹ́ ká mọ àwọn èèyàn rẹ̀ tí ó jogun rẹ̀ ká fowó yẹn lé lọ́wọ́ pẹ̀lú àlàyé tá a bá tún wá rí léyìí náà a jẹ́ pé káwa náà tó kú ká tó lọ á fowó yẹn á fi ṣe sàrà ló kọ pé ládá tó bá wà ní jẹ lówó. Hmm. hello. hello. hello. ó kọ yín bá a parí di oyin mo sì ń gbóhùn ara mi bẹ́ẹ̀ yẹn àti kẹ́yìn lọ lẹ̀. wa aleykum salaam wa orúkọ yín yẹ ti ń pè. abdullahi ládògbò mọ̀ sọ́ni o. kí ni ìbéèrè yín. ìbéèrè mi lọ́wọ́ láti máa kọ̀rẹ́tì ìmáàmù lórí múbàrí bóyá ìmáàmù bóyá sẹmítíkì àyà kan mm-hmm. ṣé ó lẹ́tọ̀ọ́ láti kọ̀rẹ́tì ìmáàmù àbí ìmáàmù gan ti ẹ̀fẹ́ rántí nǹkan kan láti fi ṣẹ̀ nínú àlùkùránì ó lẹ́tọ̀ọ́ fáwọn táwọn gbọ́ ṣùgbà láti kọ́ ìmáàmù sọ́nà lórí múbàrí ìbéèrè ní àkọ́kọ́ lò ẹlẹ́ẹ̀kejì ó ní pé tá a bá kọ́lé tán ká kunlé lọ́dà ká gbin fúláwà ṣé ara ìfowólòfò ló wà ní àbí ó sì dáa lábẹ́ òfin ṣẹ̀ríà ó jẹ́ ìbéèrè méjì tí mo. ọ̀dà ẹ ṣe àdúpẹ́. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ tí ìmáàmù bá ń sọ kótóbá ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo akádákẹ́ hmm. ká sì má ṣe sọ̀rọ̀ hmm. nítorí àdìsá nàbì sallallahu alayhi tó ní idha qulta li sahibika wal imamu yakhutub ansit faqad laghawta tó bá sọ fún èèyàn rẹ tó jókòó tì ọ́ ní àsìkò tí ìmáàmù ti ń sọ kútúbà lọ́wọ́ pé dákẹ́ yí ariwo pa ànábì ló ti sọ̀sọ̀kúsọ. Hmm. nínú àdìsí mi ànábì sallallahu alaihi wasallam ní la jumu'ata lahu òní jùmọ̀ àyè hmm. sọlá mẹ́jọ àṣàṣe dànù eléyìí túmọ̀ sí pé tó ń ti kọ̀rọ̀ dáadáa ló fẹ́ sọ yẹn o torí pé ó fẹ́ fòrò yẹn láti ṣe dáadáa ó fẹ́ kọ ìbàjẹ́ fún un Hmm. ṣùgbọ́n sì kò yun kò gba ọ̀rọ̀ níṣẹ́ hmm. ládàkẹ́ tá à ní sọ̀rọ̀ kí kẹ́kẹ́ ọ̀pá rere ẹnìkan kan ò ní ro tó ní gbogbo ìgbà tí imam bá ń sọ kótóbà ṣe imam bá wá ṣàṣìṣe ṣe ẹ màánú ẹ ní ṣàtúnṣe rẹ̀ àyàfi tó ń bá sọ pé bẹ́ẹ̀nìkan bá máa yà ikọ́ rán mi létí jama so ọlá àpò béèrè lọ́dọ̀ yín ẹ lè dáhùn torí ńgbà tá nàbì sallallahu alaihi wasallam náà rẹ nìkan tó wọnú mọ́ṣáláṣí lọ́jọ́ jùmọ̀ ó sì ṣe wọlé tà ìwọlé ló bá lọ jókòó ànábì wàá pè pẹ̀lú kọ rẹ̀ pé lágbájá ìjọ wa ti ṣe náfìlà rákà méjì bí kò tó jókòó ó ní rárá ànábì ní dìde kó ṣe rákà méjì ń fufu yẹ fẹlẹ́ ìtumọ̀ sí pé tó bá pé ìmáàmù lọ bá bí wá lérè ọ̀rọ̀ àlè dáhùn àmọ́ ṣáájú gbogbo eléyìí kí ló dé tí ìmáàmù náà tó jẹ́ pé ó sọ ká ṣe ìmáàmù àwọn èèyàn ó sọ dìǹkéré ò nípalẹ̀mọ́ tó dáa ṣáájú kó tó máa wá báwọn yẹn sọ̀rọ̀ ọ̀ka nítorí fẹ́ bá wọn sọ dáadáa ṣáájú kó tó di pé ogun mímbàrù wọn máa gbá ya ńkọrí ńkọdì àwọn máa sọ̀sọ̀kúsọ wọn máa wéwèé kówèé àwọn wá ń sọ pé sọyẹ káwọn máa tún ọ̀sẹ̀ nígbà tí èsì sùkúù la wà so ìwọ la wá tẹ́tí gbọ́ nìsín bó o sì wá gbìyànjú tí ní jẹ́ pé sọkúsọ ló bá wa sọ ó kù sọ wẹ̀ ṣùgbọ́n ti ṣe gbìyànjú tó fi jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run náà lọ́ọ́ máa sọ̀kọ́ lọ́n sọ kìí ṣe pé ọmọ ọmọ pòwe kan àbórin lárúbáwá kan àsọ̀kọ́ lọ́n sọ. Hmm. so gbogbo eléyìí ara àmánà tó wà níwájú wa tá a gbọ́dọ̀ mójútó ni hmm. nítorí pọ́nà wọn bí wá léèrè nípa rẹ̀ tó bá ti jọ gbẹ̀ndà kíyámà. wọ́n á ní tá a bá kọ́lé tán ká kunlé ká gbin fúláwà ṣé ara ànákùnà la lè pè é ní àbíbáwò. àkọ́kọ́ náà ní pé ilé gan tẹ̀ ń kàn àti bẹ́ẹ̀ ṣe kọ́ àtọ̀nà tẹ́ gbígbà so islam ò ní nǹkan kan ṣe pẹ̀lú eléyìí nǹkan tí islam kàn ní ṣe pẹ̀lú ni pé ẹ máa gbégbé tó dáa nítorí ká ẹ lè ba ara yìí ṣẹ̀sìn lọ́nà tó sùn wà. so ilé rẹ kò bá jẹ́ fúláàtì kò bá sì jẹ́ kọjú sí mi kọjú sí ọ. so sátìjọ́ jẹ́ létí kò ní da yìí rẹ nù ilé tí ọ̀pọ̀ ọmọlúàbí rẹ lé tí ò ní jẹ́ pé ó di ẹlẹ́yà ẹlẹ́sìn lójú gbogbo ẹni tí ń bá ń bọ gbé àbí tí bá ń súnmọ́ so islam ara tó pè wá lọ sídìí rẹ̀ nu àmọ́ pé ilé fúláàtì ń kálukú ọkọ ẹ bá sì kọ tán o ẹjọ́ jẹ́ alágbèéká o ẹ jẹ́ o ẹ kómi ọmọ dá o nínú yàrá yín o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin lẹ́mọ̀ ẹ̀yin lẹ́mọ̀ bó bá ṣe wù yín lẹ́ lè sọ̀rọ̀ lé ayé yín so ṣùgbọ́n tó wá wá nínú àdìsí kan onípa nàbì sallallahu alaihi wasallam ó ní àpamí láṣẹ láti máa kún mọ́ṣáláṣí hmm. eléyìí lọ́wọ́ àánú àdéhìí ilé yẹn sì ṣe mọ́ṣáláṣí lónìí ṣàṣà mọ́ṣáláṣí láàrin láyé tí wọ́n kù àdéhìí hmm. tí wàá jẹ́ tí wọ́n fi tẹ̀lé tó lọ́nlọ́mà hmm. gbogbo ara ń kún mọ́ṣáláṣí ṣùgbọ́n tó bá yẹ pé kúnkùn tí wọ́n ń kùn kúnkùn fòkè fáàrí ni tá máa ṣe fáàrí síra pé ṣé mọ́ṣáláṣí ń dà wa ṣé ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ò rówó ná sí mọ́ṣáláṣí ẹ wá wòrán hmm. ẹ wá lọ́dọ̀ tí ọ̀dọ́ bá pé lẹ́yìn inṣàlá kò burú ó burú kò yẹ kó ṣẹlẹ̀ kò yẹ kó kò sí tó burú mbẹ hmm. bẹ́ẹ̀ náà o à ń bẹ lọ́n pé kọ́ má jẹ́ pé nǹkan tó burú wà hmm. kò sí tó burú bá wọ fúláwà <laughs> sí hello. hello. ó kọ́ yín bẹ́ẹ̀ wa aleykum salaam wa rahmatulahi wa barakatu ó kọ́ yín. abdulwasi ni. láti bọ̀ láti bọ̀ ni. láti bọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ látàrú wọlé. à ń gbọ́ yín. ọlọ́run jẹ̀bi dọ́kítà ọgbọ̀n. àmín àmín. wọ́n fẹ́ béèrè béèrè kan ní bóyá ó fi ti obìnrin ẹni mhm. fẹ́rẹ̀ láti fẹ́ mhm. bàbá wa fọwọ́ sí láti fẹ́ nítorí ìdí kejì ẹni yẹn ti níyàwó rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mm-hmm. ìyàwó yẹn wá fún ilé rẹ̀ lóye mm. yẹn bá tí bàbá yẹn wá mú tẹnumọ́ ni pé ìyàwó yẹn lè padà wá nítorí ẹ̀ ìyàwó tó lọ ó lè padà wá lọ àwọn òfin fún ní ọmọ tó rí lọ́fẹ́fẹ́ ọmọ sì ń dandan ẹni yẹn ni wọ́n fẹ́. pé kí wàá lè lè ṣe sí àbí. pé kí ni kéèyàn ṣe sí bẹ́ẹ̀ ni. alhamdulilayi máa tó ti jẹ́ pé ru ìṣẹ̀lẹ̀ báyìí inú Ògbómọ̀ṣọ́ ń bì náà ni ẹ wá sí sẹ̀ríà ránṣẹ́ pé bàbá ránṣẹ́ pé ọkùnrin tó fẹ́ fi obìnrin àtọmọbìnrin náà wọ́n sì pẹ̀tù sí gbogbo wọn lọ́kàn inṣàlá yóò ṣe é ṣe ní rọrùn bí ọba sì tún ní í ṣe é ṣe náà kò tún ní ṣe é ṣe ní rọrùn <laughs> so torí pé Islam ò ní kẹ́ fi tipátipá fi ọmọ so ọjọ́ bó ṣe jẹ́. asalaamualeykum. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ mi kamaldeen abdulkareem niger republic. kí ni ìbéèrè mi o. mo sí àwọn afárá mo sì yẹ ní ẹ̀ ń darí ètò. ẹ ṣé o kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé àkọ́kọ́ náà iṣẹ́ kílọ̀ ni mò ń ṣe mo wá ní àwọn ọṣẹ tí àwọn aṣọ tó wà lọ́dọ̀ mi tó ti. tí ẹ bá ti tẹ́ bá ti fẹ́ béèrè béèrè ẹ máa ń wulẹ̀ ṣàkàwé ẹ kàn béèrè ìbéèrè kọ́wẹ̀ ṣe rí àsìkò tí a ní lórí ètò ìkó tó nǹkan ó sì ń dùn ní jọjọ gan pé àsìkò ó fún bákan bákan so torí ẹ à ń gán àsìkò lò ẹ má bínú ẹ lọ́wọ́. sàmú aleykum amátúláì. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ yín. ẹ ṣé ó kọ yín o. ìjọba yàtọ̀ lọ́mọ dáa ni. ẹ ṣé ó kọ yín o. orúkọ mi dáńsí adéyẹmọ màtá àti pa ọlọ́ọ̀gá mi. kí ni ìbéèrè mi. ìbéèrè mi ni pé ẹni jẹ́ èèyàn lówó. Hmm ó ti lọ jẹ́wọ́ tó ń tọ̀hún ti kú àmọ́ jẹ́wọ́ fáwọn èèyàn rẹ̀ pé òun jẹ lágbájá lówó òun ọ̀sán fún òun náà wàá rówó ọ̀sán tó tún fi kú ìdàpọ̀ àbá ẹ̀ máa fọ́ sí wẹ́wẹ́ kí ni jọ́ ṣẹlẹ̀ tí ó ń tọ̀ àmọ̀lẹ́bí ó sì bá sanwó yìí. alhamdulilayi nígbà tí òkú ti kọ́kọ́ jẹ́jẹ́ pò ń jẹ̀yàn lówó ṣáájú kó tó di pókú èsì lábẹ́ pé wọ́n dún koko ma àbí lábẹ́ pé wọ́n fúnlẹ̀ ma ó finú fẹ́ dọ̀ jẹ́wọ́ kó ń jẹyàn lówó. Hmm. alhamdulilah gbèsè yẹn nísìnyí ó ti hàn sí gbogbo àwọn tí ó jogún òkú yẹn pókú yìí bá kú ọjẹ aláníyì lówó. Hmm. dúkìá tí òkú yẹn fi sílẹ̀ sáyé ṣáájú ká tó máa sọ̀rọ̀ àpíngún àpíngún ọ̀kan nínú àwọn àgbésẹ̀ tá a gbọ́dọ̀ gbénu hmm. ṣáájú kún tó píngun pé gbogbo gbèsè tí bá ń bẹ lọ́rùn òkú ká san nínú owó tó fi sílẹ̀ sáyé bí gbèsè ń bá lè jẹ gbogbo owó tó fi sílẹ̀ sáyé gan-an a jẹ́ pé gbogbo ìgbésẹ̀ tí ó tẹ̀lé kò burú pa àmì ṣe hmm. nítorí pé owó náà láàrin ńlẹ̀ tá a fi gbé àwọn ìgbésẹ̀ yòókù kò sówó so gbèsè yín lákòókò san nítorí pé tẹ́ ẹ̀ bá san gbèsè ẹni tó kú ẹ̀ fẹ́ sinmi fún un hmm. ẹ̀ rí i pé nínú àwọn àlọ́ táwọn èèyàn máa pa fúnra wọn láwùjọ wa wọn náà ní káwọn lálàá àwọn rí bàbá yín bàbá yín ní àlùkìyàmà lọ́hùn ẹ gbọ́rọ̀ òǹkà àwọn rí tí wọ́n ní kó máa fọ́kúta fọ́kúta báwo wọ́n dé ṣe kí wọ́n bẹ́ẹ̀ ṣe títì lálùkìyàmà so wọ́n máa wọ́n máa ń rọ́rùn àlárọ̀ wọ́n ní tó ṣẹlẹ̀ nípa ẹ̀kúngún bàbá yín ẹ̀kúngún bàbá lẹ fífi bàbá nù wàhálà ẹ̀yin lẹ̀ lówó ná nítorí pé kò ti fowó lẹ̀ hmm so ẹ bá a máa pín ẹsẹ̀ ra yín ni so àmọ́ kẹ́ ẹ tètè pínkún bàbá yín tó fi sílẹ̀ o kí ni ò ní dé káwọn kan yàn wọn kan jẹ hmm. nítorí gbógun bá ti ṣe pẹ́ńlẹ̀ sí bẹ́ẹ̀ làwọn bọ̀ dáǹtì làwọn jẹ́wọ́ hmm. àwọn ọmọ kéékèèké rondórondó tí bàbá ń filẹ̀ ìyá làwọn jẹ atẹ́gùn wọn máa la so àmọ́ ọ̀pẹ́ ẹ̀ wá gbógun bàbá yín ni ìyá ń jẹ bàbá ẹ̀yin la jẹ hmm. so ṣùgbọ́n tó lè kóyà jẹ òkú gangan gangan nínú sàárè nípa tó ní í ṣe pẹ̀lú owó òun náà ni gbèsè tó jẹ hmm. gbèsè tó kù jẹ kalẹ̀ bá san hmm. pàápàá jùlọ irú òkú yìí ó ti ó ti jẹ ó ti jẹ́wọ́ pọ̀ ń jẹyàn lówó kí lẹ́yìn tún dóde. Hmm. so ẹ wá ní ẹ kò fowó lẹ́yìn àtàtàtàlà gbálẹ̀ títa létí ọ̀rọ̀ ẹ̀yin náà ni <laughs> ẹ̀yin náà létí gbọ́dọ̀ ro torí pé tó bá fowó lẹ̀ láyé náà ta ni ọ̀jẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́jẹ̀ bẹ́ẹ̀ ti ṣe jẹ́ ni tó wà ń kó ẹni tí ó jẹ owó rẹ̀ tó bá pọ̀ owó ló fi lẹ̀ hmm. náà lẹ́sìn tó wà ń kó ẹni tí ó máa bá san gbèsè ńgbà tó bá pé gbèsè ń bẹ lọ́rùn ẹ̀ hmm. torí de eléyìí onítọ́rọ̀ oníṣíṣì elépìnì gbogbo yín ọjọ́ dájọ́ ẹ̀rí pé san gbèsè ń hmm. eléyìí ni tó yẹ ká gbìyànjú láti ṣe eléyìí ni tọ́ka sí pé aláàánú èèyàn wa tó kú kí ká máa gbàgbàdà kaná ká máa pa màálù rọ́ àwọn èèyàn tí wọ́n máa pa màálù ẹgbẹ̀rún lọ́nà ogójì náírà Hmm. Eh? ogójì ẹgbẹ̀rún náírà. ogójì kéré eh, ah, bí hundred thousand one fifty. tọ ẹni tí ń pariwo màálù kò lè san gbèsè sixty thousand. la ilaha illallah. tó ń torí de lóye ẹja kì í sara ó wá pọ́ lọ náà ló ní ẹ máa pa màálù ẹ̀ nípa <laughs> torí àìmọye nǹkan lọ́lọ́ ní kẹ̀sì tẹ̀sí. so eléyìí jẹ́ bó ṣe jẹ́ irú ìbéèrè tí màmá yìí ṣe ó so tí ẹnìkan bá kú tó ti jẹ́ tó ti jẹ́wọ́ kó ń jẹ́yàn lówó kó tó lọ ẹjẹ́ á gbìyànjú bá san eléyìí gan lọ́lọ́wọ́ san wá lẹ́sàn ńlá lórí ẹ̀ torí bí wọn náà ṣe sànú ẹni tó kú lónìí ọlọ́wọ́ yan ẹni tó sànú tiẹ̀ náà tiẹ̀ lọ kí ni wọn náà lọ wọn náà lè lọ tó tí wọn bá sànú ẹnìkan fi aláàánú yóò fi gbẹ̀yìn tiẹ̀ náà tí ó Assalamu alaikum. Alaikum salam wa rahmatullahi. Àwọn kan yìí jẹ́ dín pẹ̀ o. Orúkọ mi ni ìdúró náà láti Kọ́lá Balada lóògùn ọ̀ṣọ́. Kí ni ìbéèrè yín? Ẹ bá yín ádùn yín lọlẹ̀ àbí kẹ́ ẹ pa o. Ìbéèrè mi ni wípé ìwà. Ìjọ yẹ kí ìyàwó tó bímọ fún yàn tó dẹ̀ ti lọ tó ti fẹ́ lòmíì. Kí ni kò ronú fún ọ? Wàá bímọ síbi tó lọ. Ogún ọdún ló ní àwa rẹ̀ nílé. Ipò ọwọ́ lóhùn fẹ́ padà sọ́dọ̀ ọkọ rẹ̀. Ẹnìkan ìdí akẹ́rẹ́mọdé ń bìkan rẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń bá wa sọ̀rọ̀ nǹkan ariwo ọ̀pọ̀ níbi tẹ́ wà ìkìdáńtà kan rí ọ náà ni pé wọ́n ní tí obìnrin àwọn ẹ̀yẹ tó yàwó kan bá ń bẹ lọ́dọ̀ ọkùnrin kan wá fìyàwó ló ó fi ọkọ ńlẹ̀ ó sì fi wọn fọkọ wá lọ fẹ́ ẹlòmíì kò wá rí kò kò ọlọ́run kádàrá kó tí ìbímọ fún ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ tún lọ fẹ́ wọn lòun fẹ́ padà sọ́dọ̀ ẹni àkọ́kọ́ tóun fẹ́ pé bóyá ṣé ó lè gbà padà bí ò ní lè gbà padà. alhamdulilayi tó bá yẹ pé ńgbà tí obìnrin yẹn lọ kó lọ́dọ̀ ọkọ tó kọ́kọ́ fẹ́ ọlọ nílé lọ bófin ọlọ́run ọba mu ni hmm. nípa pé kọjá pọkọ yẹn lọkọọlẹ torí pé tọkùnrin bá ti kọ obìnrin sílẹ̀ ó ti parí nù hmm. obìnrin tó bá ti ṣe idda ó sì nǹkan oṣù mẹ́ta lẹ́yìn rẹ̀ tọkùnrin yẹn olóhùn dá padà tí nǹkan oṣù mẹ́ta fi pé pérépéré obìnrin yẹn ti di ẹni tó yí ẹlòmíì lẹ́tọ̀ọ́ sáti fẹ́ hmm. àbí kó tiẹ̀ jẹ́ pọ́ kọ́kọ́ lọ́kọ́ọ́lẹ̀ ó ní ìbápẹ́pọ̀ wọn sùn lọ́wọ́ á bọ́ ọkọ dànù bí aṣọ tó ti gbó ìgbà tó bọ́ ọkọ dànù bí aṣọ tó ti gbó lọ́wọ́ á lọ fẹ́ lómi ọ bọ́ kalẹ̀ bófin ọlọ́run ọba ti ṣe wí lọ́fẹ́ lómi ìgbà yìí ó di ìyàwó fún ẹlòmíì lọ́nà tọ̀tọ̀ tọ́ba Nah ìdí tá a fi ṣàlàyé ni pé lọ́pọ̀lọpọ̀ láwùjọ tiwa tá a máa sọ pé obìnrin kan fọkọ lé ọ lọ sọ́dọ̀ ẹlòmíì wọn kì í fi wọn sílẹ̀ lọ́nà tọ̀tọ̀ hmm. yọ kàn kókó ń bẹ̀ ni tó bá kókó ń bẹ̀ yóò sì lọ fẹ́ lómi hmm. so lábẹ́ òfin ọlọ́run ìyàwó ọkùnrin àkọ́kọ́ náà ní dìsí so lílọ tó lọ ọ bá rè gbé lọ ni hmm. ọ lọ ṣe zina so ńgbà tó wá sùn ní padà bọ̀ wàyí o sọ wá yẹ kí ọkùnrin bí ọgbà àkọ́kọ́ tí wọn náà bá ti mọ̀ kóbìnrin kú lọ́dọ̀ rẹ̀ lọ́nà tí ọ̀bù fi hàn lọ́wọ́ ọba mu ìwọ ti tètè sọ ó fi ránṣẹ́ sípò ti kọ́ lẹ̀ nítorí àìjẹ́ bẹ́ẹ̀ yọ wà lábẹ́ pé ọ̀dọ̀ rẹ náà lọ́wọ́ àti sìn ṣe zìnnà mọ́ ọ̀la òórí nǹkan kan ṣe sí wádìí dayos dayos anabi sallallahu alaihi wasallam ń sì fi hàn wánú àdéfi pé kò ní wà lùjẹ̀nà wọ́n níta ni dayos wọ́n lòun lẹni tó rí pé àwọn ò ṣe zìnnà tó sì gbẹnu lọ hmm. òórí nǹkan kan ṣe sí hmm. tọ́ ìgbà tí wọ́n bá ti sọ pé ọkọ̀ ọ̀lẹ̀ òsìmìnù ọ̀run wá sọ pọ̀ kọ́lẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ wá dé lẹ́yìn tó gbé tirẹ̀ gbé tó gbèrè gbè wọ́n á ní àìbímọ ló fi ṣèkẹ́wọ́ ń padà bọ̀ wá dọ̀ ọ̀wọ́ tó ọlọ́mọ la ìwọ́ tó ìwọ́ tó padà sọ́dọ̀ rẹ nísìn so kọ́yẹ́kọ́ gbàgbàkúgbà kọ́yẹ́kọ́ gbàgbàkúgbà torí pé obìnrin bẹ́ẹ̀ ó ti di ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò so ẹ sì mọ̀ pé láàrin mo nílé ìgbọ̀nsẹ̀ kan tó ẹ́ mi nìkan mọ̀ ọ́ máa lò àti bùlọ́sọ̀nì tí gbogbo tajà tẹran lóṣù tí hmm. kò sí tàbí ṣùgbọ́n pé ibi tẹ̀mí nìkan lóṣù ìyẹn tẹ̀mí lọ́rùn láti lọ lóṣù ṣe hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. káwọn obìnrin kan bẹ̀rù ọlọ́run hmm. ẹ má máa fò fòtìfòtì jáde kúrò nílé ọkọ láì jẹ́ pọ́kọ́ kọ̀ yín lẹ̀ ẹ wàá lọ ẹ nà gbàrà ẹ nà gbòòrò ẹ wàá pẹ̀ nǹkan padà bọ̀ ẹ fẹ́ tún padà sílé ọkọ àárọ̀ ìwọ ló ṣe ọ̀sán tẹ́ǹtì ń padà bọ̀ wá tààrọ̀ sọkọ yẹ kí irú rẹ̀ máa ṣẹlẹ̀ mùsùlùmí là wa mùsùlùmí máa tẹ̀lé òfin ọlọ́run ni mùsùlùmí ìtakò òfin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa. ìgbà míì látàrí à ń lọlé àwọn níyàwó àwọn tó yẹ pé wọ́n máa mú ní ṣìnà àwọn tó yẹ pé wọ́n máa mú ní kọlù òfin ọlọ́run ẹni ò ríran ríra rẹ̀ tó ríran rẹ̀ lòmíì ẹni tó yẹ pé tó bá jáde ní ìsìn láàrin ìṣẹ́jú márùn tó bá padà délé yóò máa bi ìyàwó léèrè ni pé ta ló wò ń wálé hmm ìwọ tó ń mẹni tó wọ wálé láàrin ìṣẹ́jú márùn tó wá mọ tí láàrin ọdún márùn ẹ wúrọ́ burúkú àwọn ọ̀rọ̀ tí ń horú <laughs> so látàrí bẹ́ẹ̀ àwọn eléyìí wọ́n ba ayé jẹ́ nì hmm. ẹni tí ò ríran tó ń sọ pé òun ríran hmm. so irú àwọn eléyìí wọ́n lọ sí kó àwọn ríran sí i hmm. ikú àfikọ́ padà sílé ọkọ̀ àárọ̀ tọ́rọ́kọ̀ àárọ̀ ní í ṣe tí òjò bímọ nílé ọkọ̀ míì tó lọ wọ́n máa ṣera wọn náà ni bí àfi bí pọnmọ́tò yìí ra <laughs> hawla wala quwwata ẹ jẹ́ ká gbà fọlọ tá a bá fẹ́ jẹ́ mùsùlùmí ká jẹ́ mùsùlùmí gidi ká má tara wa jẹ nítorí pé kú ń bẹ gbogbo ọ̀rọ̀ tó ń gbọ́ tó kà fún yìí ń gbọ́ ọba débi tó ń lọ yọ yọ lẹ́nu. ẹ jẹ́ kí n máa fàṣìkò ibi tó wà létí pé wáàsí ìta gbangba tí a pè ní húdà wà búṣùrọ̀ tó máa ń wáyé ní gbogbo sátidé àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé lọ́la ọjọ́ sátidé ọ̀la inshallah rahman ní dédé agogo mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní ogunwàṣọ central mosque ọjà gbó asheikh dọ̀túrù sharafdin gbadebo rọ́jí àwọn náà ni wọ́n mọ̀ dá wa lẹ́kọ̀ọ́ lórí àkòrí tí a pè ní ìlara ìlara pàápàá jùlọ ìlara tó bá wa dé ní tá a dé mm, ní agbadalẹ̀ yorùbá kí a sọ fẹ́ni tí ọba gbọ́ àlá yóò sì san alẹ́ ẹ̀sùn lóore lórí ẹ̀ bákan náà ẹ̀ tún lè mọ́ wa darapọ̀ mọ́ wa lórí ìkànnì wòmí wọ facebook kẹ́ máa ṣe àrẹ káàkiri fún àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn tó tún kù ẹ lọ́wọ́. ẹ lọ́wọ́. aleykum salaam ó kọ́ ní iye tí ń pè o. ìyá àwọn ń pè láti èkó ahmed láti èkó. kí ni ìbéèrè yín. ìyá ìbéèrè mi ni pé tí èèyàn bá ń kírun lọ bóyá ìyẹn kò tètè sórí. ó wá bá lọ́wọ́ láti ṣé ó máa jẹ́ ìwọ̀n pẹ̀lú àníyàn zoro ni àbí ashray ni àníyàn tó máa dà. alhamdulilayi àkọ́kọ́ ni pé Ọlọ́run ní inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn yẹn tá a fà kókò sí ni sọlá ti jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo hmm. kí lẹ́yìn ń ṣe tẹ́ẹ̀ fi ṣe dóhùn lásìkò rẹ̀ ẹ̀ wọ́n jẹ́ pé wọ́n ń ṣe áùsírì lọ́lẹ̀ dé ẹ̀ tí wọ́n sọ pé sẹ́yìn lè darapọ̀ mọ́ wọn àti pé pẹ̀lú àníyàwó so àkọ́kọ́ a kì í ṣe sọ̀láàtù làásùr ṣáájú ká tó ṣe dóhùr hmm. gbèsè dóhùr ń bẹ lọ́rùn tìyín hmm. èyí tó jẹ́ gbèsè lẹ́kọ̀ọ́kọ́ san kẹ́ ẹ tó ṣe sọ̀láàtì tásìkò rẹ̀ ń bẹ́ ń ta hmm. ṣé wàá lè darapọ̀ máwọn ẹni tí ń ṣe àásùr pẹ̀lú àníyàn dóhùr tó bá yẹ pé àwáwí yín ọba múnádóko èyí tó mú yín má ṣe sọ̀láàtì lásìkò rẹ̀ ìgbà náà lásọpọ̀ ẹlẹ́tọ̀ láti ṣe bẹ́ẹ̀ àmọ́ tẹ́ ẹ̀ bá láwàáwí tẹ́ ẹ̀ láròyé kan tẹ́ ẹ lè ṣe tó ṣe é gbà wọlé á sọ fún yín pé bẹ̀rẹ̀ náà ṣíyá láti náà lọ rọ́ọ̀sà èyí ń sẹ̀ kọ́tara rẹ̀ tán rí ìdẹ̀kùn. ẹ lọ́rùn ẹ lọ́rùn. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Tí wọ́n kọ́ ibi ẹ ti ń pè o ọjọ́ èmi náà mo padà àkà ọdún abdulkareem. ọyọ ìjọ ya pápá àtúntò. ìbéèrè mi ni pé iṣẹ́ mi kò sí iṣẹ́ sí lọ́mọ láwọn ọ̀sẹ̀ tó ti lé lọ́dún mẹ́wàá lọ́wọ́ mi. Mhm. ṣé ọmọ àwọn tó ní mùsùlùmí tí wọ́n wà. Mhm. ṣé irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀ àbáwọn aṣọ bẹ́ẹ̀ tí mo lè kó wọn tọrẹ àdéhùn òde kó wọn tọrẹ eléyìí ìbéèrè mi ṣe ọ̀nà. alhamdulilayi àwọn kí n fa méjì ń péré kí n ti ṣàpèjúwe <laughs> <laughs> tòótọ́ bá gbéṣẹ́ fún télọ̀ àkọ́ ni pé ẹ rí i pé ìgbà aṣọ tí wọ́n gbé fún yín hmm. ẹ̀yin kọlẹ̀ ní tẹ bá bá wọn rán bùbá àti ṣòkòtò tán hmm. bùbá àti sọ̀rọ̀ làǹsíkẹ́ àti ṣòkòtò àbí ìró àti bùbá hmm. tẹ bá bá wọn rán tán gbogbo kéékèèké tẹ bá gé lára sọ tó ṣe é pé òun èé ṣèdọ̀tí má ó ṣe é lò ẹ bá wọn kó jọ ẹ kò jọ ẹ fi kún aṣọ wọn gbà tẹ́ bá gbé fún wa. Hmm. so kọ́lẹ̀ yìí tí òtún ṣe lò náà ẹ tún bá wọn kó jọ báyọ̀ wọn lè fẹ́ fi ṣe ìpa wà láàrẹ fáwọn ọmọ tí máa ń kọ̀wé sùkú. Hmm. so sẹ́mi páwọn wọn láṣọ wọn kì í sẹ̀yìn lẹ́ni. Hmm. so táwọn tí wọ́n á di pásọ tó ṣẹ́kù á padà rí lọ́rùn ọmọ àti lọ sọ̀rọ̀ pé ń bẹ̀rù bí ìgbà tí èèyàn jalè ni èèyàn jalè ni kì í ṣe bí ìgbà èèyàn jalè ni tó <laughs> òfin ọlọ́run ọ̀bọ̀ farama. Hmm. bẹ́ẹ̀ náà ni àwọn kápẹ́ńtà wa ẹ̀rí pé tán bá bẹ kápẹ́ńtà ń ṣe tó bá ní èso wọn mẹ́ta lára fún kan yìí bàbá oníṣẹ́ ní sí ìwọ̀n mẹ́ta ọ̀pọ̀ àkọ́pọ́ ìjọ tá à ń ṣe lójoojúmọ́ ìjọ ń ṣe tí ó ń ṣe dá ọ̀dà kò ọlọ́run kọ pé ìwọ̀n méjì àbọ̀ lẹ lò ààbọ̀ wọn gbọ́dọ̀ bá yín délé o ah, torí ẹ ti gbowó sẹ́yìn o hmm. o lè ní èso ẹyọ kan tẹ́ ẹ bá mú lọlé nítorí pé ẹ ti gbowó sẹ́yìn ẹ sọ pé kí wọ́n sanwó sẹ́yìn fún yín pẹ̀lú èso tẹ́ ẹ lò. Hmm. níṣẹ́ la sọ fún bàbá ń sẹ́kọ́ rè sọ fún yín hmm. ẹ̀tọ́ wa la ní tẹ́ fẹ́ pèsè lọ́lé ẹ̀ kó lè nìyẹn ni hmm. gbogbo ẹ̀ lọ́lọ́run bí ilé rẹ̀ ń jọ gbòǹda so ká tó wá pé bàbá télọ̀ tó tán ti gbéṣẹ́ fún tó ti pẹ́ so àwọn sẹ́wọ̀n yìí àmẹ́ni tó ní ma àwọn aṣọ yìí sì kúnlẹ̀ gèlè mà tá a lè kó tọrọ àlè kó tọrọ wọn ò bẹ wá pé tẹ bá rántẹ bá fi tọrọ so ẹ̀yin náà sì sọ wípé wọn ò kó fún mi pé kí n bá wọn fi gba gbogbo àyè ní ṣọ́ọ̀fù mi <laughs> so ẹ̀yin ẹ̀ wàá bá wọn kó pamọ́ ẹni tọ́lọ̀ ń bá mú wá hmm. so ẹ dá aṣọ rẹ̀ padà fún ní ríran yóò sì sanwó yín ètò bá lóun ti san kọ́ ọmọ gbá aṣọ rẹ̀ lọ hmm. kọ́dà ẹ bá kú ẹ tún fi ilẹ̀ fẹ́ni tí ó kù wípé àyè bàá mà. Hmm. àìbá a mà hmm. torí ká má bàa di pé a gbé wàhálà lọ sọ kéyàmà hmm. bẹ́ẹ̀ náà làwọn bàbá ti ń tún rédíò sí àwọn bàbá ti ń tún tẹlifíṣàn sí àwọn dvd ṣe àmọ́ pọ̀pọ̀lọpọ̀ yìí tá fi pàtẹ sí ṣọ́ọ̀pù wọn tá fi ń ah, polówó ṣe tẹ́ni ẹlẹ́ni ni wọ́n ní kọ̀ wá gbà àwọn ti sọ di tiwọn kọ́lá àwọn máa tún mi ṣe tí wọ́n tún tà ah. sọ gbogbo ẹ̀ lẹ́sàn-án ah, wo rẹ̀ tó bá ti jọ gbẹ̀ndàlùkìyàmù ọjọ́ ibo ti ṣe jẹ́ mọ́ ẹ lọ́kọ yín o. orúkọ mi ni abdul fatah ẹ láti pàtẹ́mọ́ta. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹ̀rọ tí mùsùlùmí bá kú hmm. bóyá bíi for example bóyá bíi irú ghana nation tí wọ́n ní àwọn jókòó ọjọ́ kẹta níbẹ̀ tó fún wa tó sọ pé tó wà nàìjíríà pé ẹtún lè jókòó ọjọ́ kẹta ní nàìjíríà tó tọ́ súnmọ́ àbí kò tọ́ súnmọ́. àkọ́kọ́ ẹjọ́ kẹta ń gàfẹ́ sọ́nà ni. ẹsẹ̀ <laughs> sọ̀rọ̀. ọ̀dà ẹni ẹni wọn ti jókòó jọ. ọ̀sẹ̀ tí mo sọ pé buhari ńlá wàlẹ́ àmúdùlélá ọ̀dà ọlẹ́tọ̀ àbí níbo. wọ́n ní tókù bá tún kú tán ká tó máa fi ìṣúná lára àbí. àkọ́kọ́ ni pé bóyá lójú ọ̀nà páwọn èèyàn sì fẹ́ gbẹ̀sán ọlọ́ọ̀yẹ náà ni. Hmm. so abẹ́bẹ̀ láàmú gbé sí i torí pọ̀pọ̀lọpọ̀ bá ṣe ń béèrè béèrè mi kò ṣe déédéé pẹ̀lú òfin ṣẹ̀ríà. Hmm. ẹ rí i pé ó ní wọ́n ti ṣe jọ́ kẹta ń ga. wọ́n tún wá sọ fẹ́yìn tẹ wà náà o. <laughs> Hmm. àkọ́kọ́ ìjọ́ kẹta ń gan ta ni ẹ sí níta takutọ lọ takuta nabi muhammed sallallahu alaihi wa sallam ọjọ́ ń bí ọ̀dọ̀ wa nìkan lòkú ti kú wọn ò ti máa kú tẹ́lẹ̀ tóbi wá jẹ́ gbogbo àwọn àdádálẹ̀ tí ń horú làwọ̀ tẹ́bàtì láàmúra sí ọ̀pọ̀lọpọ̀ sọ pé bíi táǹtì oúnjẹ nu ẹni kò lè sọ fún wa pípọ̀ dá kódà bá ti ẹgbà pípọ̀ dá àlè pátí o oúnjẹ òkú abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́. tó ah. gbogbo eléyìí èèyàn rojọ́ tí èèyàn bá hmm. pàdé torí pé o ò lè sọ fọlọ́npọ̀ gbọ́mọ. èyí tí wọ́n máa pé àìgbọ́ òsì àìmá ti bù ẹni tó gbọ́ tí ó gbà ní òròjọ́ níwájú ọlọ́run tó bá ti jọ gbẹ̀ndẹ̀ òkè yàrá hmm. tó ń torí délé àdádálẹ̀ ń gbogbo nǹkan hmm. kódà mo ń gbà tí ó kọ́kọ́ fẹ́ béèrè mo rò pé tó fẹ́ béèrè ni pé ẹnìkan kún Ghana <laughs> wọ́n ti wá ṣe sọ̀látùlù jànáza sí lára táwa náà lè ṣe sọ̀látùlù jànáza sí lára ń láti Nàìjíríà sẹ́wọ̀n kẹ́rù eléyìí wọ́n á máa ń ṣẹlẹ̀ kẹ́rù eléyìí náà ìtọ́ dọ́gba jù lábẹ́ òfin ọlọ́run ni pé nígbà tá a ti rí dájú pé wọ́n ti ṣe sọ̀rọ̀tò jànáza sí langana àbùkátà hmm. káwọ́ tún ṣe máa ń bì tí wàá kàn ní pé ká ṣàdúrà ránṣẹ́ kó kọ́nà bá a forí jù kọ́ bá a kẹ́ kọ́ bá a gẹ̀ hmm. lẹ́yìn ìjàgbọ́ sí wọn á ní tó kú bá kú ká máa ṣe sọ fún aláǹlá alhamdulilayi ẹnna ma ko gbogbo ẹ náà ẹyin lẹ ma ẹyin lẹ ma fi tẹ́tí wú jáde àdáda lẹ náà gbogbo eléyìí nítorí àná ti tada o oh, balẹ̀ bíbá bíi ban hmm. inna lillahi wa inna ilayhi raji'un láti inú alukur'ani gan lọ́lọ́run ti kọ́ wa alladhina idha asabatuhum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un ntọ́nà ní kẹ́ máa sọnù tada o bá tọ́ allahumma ajirni fi musibati wa akhlif li khayran bẹ́ẹ̀ la nàbì sọlá àṣìlá tó ní kẹ́ ẹ máa wí ọlọ́run pẹ̀lú mi nínú àdánwò tó bá mi yìí o èyí tó lóore ju àdánwò tó ṣe mí lọ ní kọ́ bá ń jà àárọ̀ rẹ̀ so eléyìí ni tá a máa wí eléyìí jẹ́ bó ṣe jẹ́. yàtọ̀ ah, bá nìkan sọ pé àǹtá ti ń wí láti ayé àwọn bàbá àwọn bàbá yìí wọn ò tẹ̀lé súnà nàbì sọlá àṣìlá wọn ò tẹ̀lé ní alukurani wí hmm. alukur ṣe bá gbọ́ yẹ́sìn làwọn ṣàlàyé tí wọ́n ẹ̀sùn gani jazakumullahu khairan ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wá síta gbangba tí a pè ní hudan wa bushra tó máa ń wáyé ní gbogbo sátidé àkọ́kọ́ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tó sì tún wá jẹ́ ti oṣù yìí yóò tún bẹ̀rẹ̀ ní ọ̀la ọjọ́ sátidé ní ògbómọ̀ṣọ́ central mosque ọjà àgbo ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnà center ẹ̀ṣánú ajẹ́lógún àṣọ sheikh dr shabdin gbadebo ọ̀rọ̀jì àwọn náà ni wọ́n mọ̀ dá wa lẹ́kọ̀ọ́ lórí àkòrí tí a pè ní ìlara ìlara pàápàá jùlọ ìlara tó bá adé tá a yìí nílẹ̀ Yorùbá kí Allah kó ṣe ràn fún ẹnì kọ̀ọ̀kan wa ká sọ fáwọn tí ó gbọ́ kí Allah kó ìsanwó ní ẹ̀sùn lórí lórí rẹ̀ láyé bí àti ní ọ̀la ọjọ́ àgbéǹde ẹlẹ́kíyàmọ́ ọpọ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kí Allah kó bá fi sanwó lẹ́sùn lórí láyé bí àti ní ọ̀la ọjọ́ àgbéǹde ẹlẹ́kíyàmọ́ ọjọ́ mẹ́jọ ìní òun náà láti máa pàdé pọ̀ ṣé ẹ fún ohun látàárọ̀ ọlọ́ọ̀bá yóò sẹ́yìn lẹ́sùn lórí yóò bá lọ́ra ẹ̀mí yẹn látàrí dáadáa lójú pọ̀ ní Islam ọjọ́ mẹ́jọ lápàdé pọ̀ ọ̀làdùn níbi lòun lórúkọ tèmi jẹ́ títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ní mò ń kí wa ní kíkí ọlá kíkí ọlá kíkí tó sàlùbáríkà jùlọ yìí pé sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu.